أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التامة من شر ما خلق ومن همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خالقنا اللهم مولانا مدبر في الأرض والسماوات الله خالقنا الله مولانا مدبر في الخلق والسماوات مدبر في الأرض والسماوات مدبر متكبر في الأرض والسماوات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات الحمد لله الذي قضى وهدى عباده من الضلالات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات أحيا قلوبهم بعد موتتها فسبكوا. في نيل المقامات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات وابصروا من بعد العمى سبلا وجاوزوا من فضله المسافات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات سبحانه أبدا أضل طائفة وأعرضوا عن كل الدلالات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات له خلائق إنسهم وجنهم هو الملك ورب البريات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات وسبحت حيتان البحور لا هو كل ما في الأرض من نباتات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات وسبحت لله كل طائرة تطير في جو السماء صفات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات له يسبح كل صيت رعد وكل صامتات من الجمادات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات هو الغفور لكل تائب راجن عتاه يحمل كل الخطيئات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات واغفر لنا يا من إليه مرجعنا ونقنا من كل الرزيات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات اغفر لنا علمت من زلل من الفعال وسوء المقالات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات إنه لا يغفر الذنوب سواك عند يوم الحشر والمجازات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماء أقسم لنا من نور اليقين هدى وحكمة تترى بالفيوضات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات حتى نكون مع الذين تنزلهم منازلا في دار الكرامات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات حتى نكون مع الذين تنزلهم منازلا في مستقر جنات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات واكتب لنا في العيش رحمة واجب دعانا في الجهر والمناجات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات وكن لنا يا رب حافظا عونا ونجنا من شر العداوات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات وارحم لنا الآباء ثم سادتنا ختم لنا أجعل بسعادتي الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات على النبي صلاة ربه وسلامه إليه أفضل التحيات الله خالقنا الله مولانا مدبر في الأرض والسماوات واغفر لعبدك آدم بن ألفا لا وأرضه يا معطي العطيات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء الله كان بعباده بصيرا lẹ́yìn tá a ti kí ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ kíkí tá a yìn lọ́rọ̀ ẹ̀yọ àti pẹ̀lú orin abẹ́lọ́wọ́n ọba kọ́mọ́ṣá àfiwá sínú àwọn ẹni ẹ̀yìn àtẹni àpọ́nlé àmín kọ́pọ́n alé láyè kópọ́n alé tó bá dijọ́ kan yìí lẹ́yìn tá a ti yin ọlọ́wọ́n ọba tá a ti kí ọlọ́wọ́n ọba tá a sì bẹ lọ́wọ́n ọba kó jẹ́ yìí ó lọ́wọ́ wa. lẹ́yìn tá a ti kí ọlọ́wọ́n ọba tá a yin ọlọ́wọ́n ọba tá a bẹ lọ́wọ́n ọba wípé kó fi wá sínú àwọn ẹni ìkẹ́ láyé àtẹni ìgẹ̀ tó bá dijọ́ àlùkìyámà. àmín. àwa àtọrọ kọlọmbà agẹ anabi muhammadu. àti gbogbo àwọn anabi ọlọ́run. àmín. àtọrọ kọlọmbà ṣàánú àwọn òbí wa àtàwọn àfa wa kọ́lọ̀mbà wa ṣe àlékún rere fún gbogbo àwọn olólùfẹ́ wa àmín tí wọ́n ń fẹ́ tiwa nítorí ọlọ́run a kí yín lápapọ̀ dúdú ẹ̀yin jẹ́mọ́ wa pípẹ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu ìtẹ̀síwájú rèé èyí tá a fi máa mú dópin àlàyé tá ń bá bọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run súrátù fátìr èyí tí ọlọ́run fún wa ṣe láti bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ọdún tí ọlọ́run wá ní kí a máa mú un dópin ní èyí tá a fẹ́ kà lénìí abẹ́lọ́wọ́n ọba kó jẹ́ aláṣepẹ̀ rere abẹ́lọ́wọ́n ọba kó fún wa láti bọ̀ tán re nídìí Islam kó jẹ́ atúrọ́pò oore ṣe nídìí imani kó jẹ́ kó oore wọ́n máa pọ̀ sí i àlàáfíà wa kó máa lékún oríire wa àti mọ̀nà wa kó máa pọ̀ sí i èyí tó fáwọn àti tàwọn ọmọ wa àwọn aya wa. Amin kó má dira wọn lọ́wọ́ àmín kí táwọn òbí wa náà máa pọ̀ sí àwọn tó ti kú nù wọn bá foríjì wọn bá kẹ́ wọn àmín ní alam yasiru fil ardi níbi tí a kà á dé níjẹ́ ìjọ ta ti sinmi wọn níbi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àti gbogbo alábòsí ayé gbogbo àwọn tí wọ́n ń fètè ṣayé tí wọ́n gbà pé ọdún ló lè ṣe ète ló lè ṣe tọ́lọ́run ń sọ bí tí ọgbọ́n máa pín sí tètè máa pín sí àti bó wọn ó ṣe san wọ́n lẹ́san. wọ́n ní àwọn àlàmì ẹ̀sìn irun fẹ́lẹ́ àrùdè ṣé dodo ẹni tí ń ṣẹbọ sọ́lọ́run ṣé dodo ẹni tí ọmọ ọlọ́run tá ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run àti gbogbo eléte gbogbo alágbárí. àlàmì ẹ̀sìn irun fẹ́lẹ́ àrùdè ṣẹ́ẹ̀rìn káàkiri orí ilẹ̀ ni ẹ béèrè ìtàn ẹ káàkiri ìlú ẹ káàkiri àwùjọ. ẹ káàkiri orílẹ̀-èdè. fàyẹ̀ǹdùrú kẹfà kàní àkíbàtú ladhina min qablihim. tẹ́ ẹ bá káàkiri ẹyẹ kàn káàkiri pẹ̀lú wípé ẹ kàn fẹ́ lọ́ọ́ mọ̀lú ẹ káàkiri láti ronú ẹ káàkiri kódà bọ́ ọba tiẹ̀ travel náà nínú ilé rẹ náà ó lè káàkiri béèrè ìtàn bó lọ́lọ́run ṣe pa àwọn ìjọ lárẹ́ bó lọ́lọ́run ṣe pa àwọn ìjọ ànábì Nuha ikọ́ ń gbà táwọn náà ṣe àìmọ́re sọ́lọ́ wọn ọba bó lọ́rọ́ ti pa wọ́n rẹ́ àwọn tó fomi parẹ́ àwọn tó ní kí ó fò tútù parẹ́ àwọn tó fatẹ́gùn parẹ́ béèrè nínú tàn. wàkánú aṣáàdàmí níhùn kú tán! kódà ní ìtòsí wa nílẹ̀ káàárọ̀ ìjíire ǹjẹ́ ní Kwara kọ́ ni wọ́n ti tọ́ka sí àwọn kan. tí wọ́n rí orí pa wọn ní èsì ẹ́ tí wọ́n fura sí wípé ó dà wípé wọ́n dèrè níbẹ̀ ẹ àwọn náà dèrè níbẹ̀ àwọn òpìtàn kan fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn kan sì ń ṣe èméjì pé àbọ̀tọ̀ ni tọ́fà ni kó mẹ́jọ sí pé àwọn náà wọ́n gbé èrè fúnra wọn àwọn kan ní lẹ́sì ẹ́ ọlọ́run sọ wọ́n dèrè ń pé wọ́n ní nílùú èsì ẹ́ ẹ́ ẹ́ nílùú èsì òkúta wọn dà nílùú èsì yá òkúta wọn dà nílùú èsì yá ẹni tí ń fọṣọ nílùú èsì yá òkúta wọn dà nílùú èsì yá kódà ní tí ń pọn mi nílùú èsì òkúta wọn dà nílùú èsì ẹni tí ń jẹun nílùú èsì òkúta wọn dà nílùú èsì níbi tí wọ́n ti gbẹ́lẹ̀ kan àwọn orí pa àwọn èrè tán á rí i pé èrè yìí kì í ṣe èrè lásán kọjọ bí ìgbà pé wọ́n kàn mọ èrè ọjọ́ bí ìgbà pé àwọn kan lásọ dèrè níbẹ̀ ẹ káàkiri nínú ròrí ẹ káàkiri nínú tàn ẹ wà àwọn tọ́lọ́run ti bínú sírí kó o tó ṣiṣẹ́ ìbínú ọlọ́run béèrè àwọn tí wọ́n tọ́lọ́run ti bínú sírí kí ló kàn yín wọn kó tó ṣàbòsí fọ́mọlà béèrè tàwọn tó ti ṣàbòsí rí kí ló gbẹ̀yìn wọn kó tó pààyàn lẹ́kún béèrè tàn àwọn tí ó ti pààyàn lẹ́kún rí níbo ni wọ́n parí ọ̀rọ̀ wọn sí àwàlámi ẹ sí irú fìlàrúdì fàǹdòrò kẹfà kánà kìgbà tó lẹ́bí ìnàmí ń kọ̀bìlì hẹ́ẹ̀mù. وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ẹ béèrè dáadáa kẹ́ ẹ tó kẹ́ ẹ tó dáṣẹ̀ lé àwọn tó ti ṣe é rí kí lọ́kàn yìí wọn kí láti bọ̀ tán wọn. fàyàǹdùrú kayfa kana aqibatu alladhina min qablihim. kí gbogbo ẹlẹ́bùn ronú kí lọ́kàn yìí àwọn tó wà bí inú ọlọ́run lánàá gbogbo ń tá a bá fẹ́ ṣe kí ni consequence ẹ̀ kí ni benefit ẹ̀ níbo ni ó parí sí kí ni pros àti cons ẹ̀ kí ni ó ó ń làákàyè ní ìbéèrè bẹ́ẹ̀ ní tá a fẹ́ ṣe yìí níbo ni ó sí èmi ò tiẹ̀ kí ẹ̀ dodo bí tó bá fẹ́ lè já sí kó já sí ó sì já síbi tọ́ọ̀mọ̀ ó já síbi àbámọ̀ àwọn tí wọ́n ń sòòṣà àwọn lẹ́bọ lóòṣà kán béèrè sáyé àwọn ń dùn níparí ju àwọn tí ó sòòṣà lọ sẹ́mi àwọn ń gùn ju tẹni tí ó sòòṣà lọ sáwọn ń lówó lọ́wọ́ ráyé gbèjẹ́ ni tí ó sòòṣà lọ ó yẹ kó láǹfààní ó yẹ kó lérè ẹ ń pé n tí ń ṣe yìí ó lérè ó níbi tí ń já sí. Si nígbẹ̀yìn ayé gbogbo ẹja máa fura mọ̀ bẹ́ẹ̀ wípé ẹni tó sin lọ́hún tó fi wọ seventy tọwọ́ eighty àtẹni tó sóòsà títí tọwọ́ seventy tọwọ́ wọ eighty láyé tí ò sin lọ́wọ́ ọba rí àtẹni tí ó sòòsà rí tá a wá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn èyí ṣe tẹ́ni tí sòòsà tí ò wá níláàrí jẹni tí ń sin lọ́hún lọ èyí ṣe tí ọ̀rọ̀ ayé ṣe jẹni tí ń sin lọ́hún lọ bóòlù ṣàyẹn ṣe bèé tó jẹ́ sí pé ẹ òòṣà tó o bá lè gbèmí fi mí lẹ̀ bó ti bá mi nígbà tó sìn sìn sìn tó a jẹ́ tí kò wà àtàwọn tí ó sìn bákan náà lè já sí láyé nù kó tó adijọ́ àlùkìyàmọ̀ tó bá adijọ́ àlùkìyàmọ̀ kò wá ní dọ́gba ara wọn àwọn tí ó sòòṣà ẹ innal abrara lafi aliyin ẹni òkè ni wọ́n jẹ́ àmọ́ dodo ẹni tó sòòṣà láyé tọ́pa nǹkan míì papọ̀ pẹ̀lú ọlọ́run ọba nígbà táyé ò ní ṣe padà sí mọ́ wọn ó gé kàbámọ̀ jẹ́ ó gé kábàámọ̀ jẹ àwọn kan ní ẹ alikiyama tí ò dájú ibi tó ọmọ tí ọmọ bí yóò ṣẹlẹ̀ tó bá ọmọ tó bá lọ́hùn èyí ṣe tó gbádùn ara rẹ níbi ìjẹ́jẹ́ ẹ wò dákejì làákàyè àbí kí náà ń pè ní dákejì làákàyè kéèyàn mọ̀ ní làákàyè kọ́ ya nítorí wípé ń tá gan ló yẹ ká palẹ̀ mọ́ fún ń ló yẹ kó dẹ́rù bà wá kìí ṣe nǹkan tá a ti rí a ti ráyé a ti rí kò sẹ́ni tí ò tí ì ráyé nínú dodo wa kò sì ní kọ̀rọ̀ kan tá a máa mú yàn wọ̀ kó tó rí dodo ẹni tí ń mí lókè mí lọlẹ̀ náà ní ráyé ẹni tí ń jáyé náà lárí òun rí kókó sójú òun rẹ́ran kó òun rílé tí wọ́n kọ òun rọ́ náà ayé náà nù òun rí èèyàn òun dodo ti ń bẹ láyé náà nù tí nǹkan kan bá ń bẹ ń kọ̀rọ̀ ọlọ́run gbé e pamọ́ bóyá àwọn àlìjàn náà kìí sì ṣàgbáyé tiwa yìí àgbáyé míì tún ni tí wọ́n ní lódìndí àtọ́júràn ló lè ló lè mọ́ mú ọwọ́ àlìjẹ̀nú káàkiri àmọ́ tá a bá ní kí ní ń jáyé gbogbo wa la ti ráyé ṣẹ́rí yìí tá àti ìríhùn òun ló ẹ̀kọ́ máa dẹ́rù bà wá wípé àmọ́ ti ń bẹ ń bẹ àmọ́ n tí ó ṣẹlẹ̀ ń bẹ kí ní ń jẹ́ kí exam ọmọ bà wá lẹ́rù tá a bá ń jẹ́ student ńléèwé tọ́ra àmọ́ tán fẹ́ bí wa tá a bá ti mọ̀ ṣáájú ni àmọ́ bá ṣe palẹ̀mọ́ fún àti ráyé àti mọ̀ ti ń bẹ ń bẹ àti mi ìwọ ẹ̀ àti mọ bá ṣe gòkè níbẹ̀ àmọ́ tí gbèyàn ṣubú ńbẹ̀ bó o láṣẹ rálkìyàmọ̀ ṣe kí ni gbèyàn tóbi rálkìyàmọ̀ kí ni gbèyàn ṣubú ńbẹ̀ nìyẹn fi gbọdọ̀ palẹ̀ mọ́ fún un láfi gbọdọ̀ ronú pẹ̀ láfi gbọdọ̀ ṣiṣẹ́ tọ̀ ọ́ ọlọ́wọ́ á ní. awalam yasiru. فينظروا كيف أفل أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم tábà máa gbé dodo ìgbésẹ̀ àfi ká máa mọ kí ni ńbo ni ó parí sí ńbo ni ó parí sí ńbo ni ó parí sí ìrun ibi tó fẹ́ parí sí ló jẹ́ àmọ́ kí wípé a padà rí ọnú ọlọ́run tá a bá kí ibi tí sàárà parí sí ló jẹ́ àmọ́ yọ kò easy láti ṣe. owó tó ṣe wàhálà rí tó kó jọ kán ní ọwá náà fẹ́ bí kọ wa náà fara kó wá fi ṣe èèyàn lóore lẹ́ni tí ò tún ní mọ́pẹ́ kọ́ rọrùn bẹ́ẹ̀ nítorí ibi tí ó parí sí ẹ̀sán tí ń bẹ lẹ́yìn rẹ̀ ló jẹ́ àmọ́ ṣe gbogbo tí èèyàn bá wá ṣe láyé kó béèrè ẹ̀sán ẹ̀ kí lẹ́ ẹ̀san ẹ̀ níbo ni ó parí sí bẹ́ẹ̀ ni tí èèyàn bá ṣàbòsí tó bá kúrò tó bá ṣe mọ̀ǹdàrú níbo ni ó parí sí. fayanduru kayfa kana akibatu alladhina min qablihim. ẹ kíyèsí àtibọ̀tán dodo àwọn tó ṣáájú yín tán ti tán sí rin ọ̀nà tẹ́ rìn ẹ kíyèsí. wakanu ashadda minhum quwwatan. kódà àwọn tó ṣáájú yín wọ́n lágbára jù yín lọ àti àti àti lu táyé tilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn tó ti lo àsìkò ṣáájú tiwa agbára wọn ju tiwa lọ ní physical strength wọn àti spiritual gan pẹ̀lú wọ́n wá agbára agbára ká ẹ ká kọ́lé ká ká fi nǹkan dára ká fi rin dára àwọn àádàlúla àwọn ni wọ́n máa ń fi àpáta kọ́lé dìsín gbogbo àwọn àwọn archaeologist tí wọ́n ń wò kálukú sì ń dààmú ní pé bó irú sáyẹ́ǹsì wo ni wọ́n mọ̀ nígbà náà tí wọ́n àwọn ìjọ ànábì sọ́ọ́líù àlẹ́ sọ́lá tí wọ́n sàlámù àwọn ẹ̀ẹ́sàmúdáwá bó wọ́n ṣe ń fi àpáta kọ́lé ń ní ẹ̀ Saudi dìsín Madainu Saleh ìlú táwọn ìjọ ànábì sọ́ọ́líù gbé tí ẹ bá rí bí wọ́n ṣe àpáta ni wọ́n sì gbé àpáta wọ́n ń gbé yàrá sínú ẹ̀ room palo àtàwọn ibi tán tún sèvù nǹkan sí kẹ́mọ́ ibi àkànmọ́ tọ́jú nǹkan síbẹ̀ nínú àpáta àpáta gẹ́gẹ́ kì í ṣe pé wọ́n kọ́lé sórí àpáta àpáta gẹ́gẹ́ náà wọ́n gbẹ́ kí ni wọ́n fi gbẹ́ tí wọ́n fi wá perfect yàrá tán yọ yàrá kọ̀ọ̀kan tí gbogbo ẹ̀ dẹ̀ tó dẹ̀ perfect tẹ́ ẹ ṣe bí àwọn kan náà ṣẹ̀ṣẹ̀ ṣe gbìyànjú yẹn lé ní tí ìgbà tún sí lájú yìí ẹ wá wo ìgbà náà bó ṣe pẹ́ ẹ agbára àti ìmọ̀ fún wọn àwọn lágbára jára mọ́kà tí ànábì sọ́lá sọ́lám padà ń jíṣẹ́ fún lọ ní mọ́kà ń gbogbo àtà ń jíṣẹ́ tẹ́ǹtì lásán wọn máa ta ṣe rí ẹni tó bá rówó kọ́lé nu òkúta mélòó kan ní ọbí ilé alámọ̀ ni àwọn tó ti ṣayé ṣáájú wọn tún mọ̀ jù wọn lọ àwọn tó ti ṣayé ṣáájú wọn lajú jù wọn lọ tọrọ làjú ń lọ òkè ń lọlẹ̀ ni ọ̀làjú ayé alọ òkè ń gbà mí àtúlọlẹ̀ lọ́lọ́wọ́n á ń pìtàn fara mọ́kà pé àwọn tó ṣayé ṣáájú yín wọ́n gbọ́n yín lọ wọ́n ní làákàyè jù yín lọ wọ́n lágbára jù yín lọ bó o ni wọ́n ṣe ṣe é tá a tún fi ríbi bínú sí wọn tá a kan wọn níga tẹ́yìn tẹ́ ẹ wá lẹ sí wọn tẹ́ ẹ lágbára tó wọn tẹ́ ẹ tún wá ní gbéraga tó tó báyìí. وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض bẹ́ẹ̀ náà làwọn ará jọ̀hún wọn a máa lágbára kọ̀kọ̀ agbára ẹ̀mí àìrí ìpalẹ̀mọ́ wípé wọn ò gbọ́dọ̀ yan mí jẹ ẹwúlẹ̀ yorùbá wò ẹwúlẹ̀ yìí kí ló jẹ́ kó oògùn ó pọ̀ nílẹ̀ yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n á ń dínkù nísìn èmi fẹ́ fi dá yín lójú pé èmi ò rò pé ẹ̀sìn ló ẹbọ rẹ tó bá nì nílẹ̀ yorùbá o àti ilẹ̀ adúláwọ̀ generally ẹ̀ ibi mélòó làwọn ẹlẹ́sìn ibi preach ẹ̀mọ́sẹ̀bọ́dé láwọn àtẹ̀yìn ọgbà ìsìlámù táwẹ̀ sí ìsìlámù tààtù ní ọmọ bá ń tí wọ́n ń ṣe lé bàbá rẹ̀ lọ yóò gbé big note ògùn dé àní ọmọ dáná sun àfáàgán tún gbà ńbẹ yóò tún dà kọ tó má fà mọ wọlé tọ àwọn onígunnu pẹtù ẹ̀dá kan tẹ bá lè fún wa tí yóò ṣe wá láǹfààní lẹ́yìn tó ti lálùkùrá nìtàn tó ń wá àǹfààní lọ́dọ̀ àwọn onígunnu wọ́n ti mix gbogbo ẹ̀ papọ̀ ńlẹ̀ Yorùbá tó táàfì mọ̀ pé kìí ṣẹ̀sìn gangan lọ pa ìṣẹ̀ṣe rẹ̀ ìṣẹ̀ṣe tán ń ṣe òun ẹ̀sìn kọ́ lórí ipa rẹ̀ tó nǹkan tí ń bá ń parẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ń rí parẹ́ dáadáa nísìnyí ẹni tó dùn nǹkan tá a jogún wá lọ́wọ́ àwọn bàbá ṣé á dàánù àwọn àfáà ló ṣe fátú ẹ mọ́ dàánù nígbà náà ẹ mọ́ dàánù ni òjò balance dì sí ló fi di two in one yóò mọ̀ sí Islam yóò tún mọ̀ ṣe mí abẹ́ rí nǹkan. àwọn Christianity àwọn sì tún gbìyànjú jù wá lọ tán bá ti pé ó gba Christianity lẹ́nu pé ó di Christianity lọ́ọ́ dá gbogbo ẹ̀nù làwọn ò wí kódà bí pásítọ̀ bá ń yọ ọ́ lò lẹ́yìn kò ní gbé lójú àfọ ó gbé lójú níbẹ̀ sọ̀rọ̀ ogun láì dá àfáà ni ó jáde sí kọ̀kọ́ dá kínni ẹ pásítọ̀ ó sì túmọ̀ tijú òun mọ̀ sápá mọ́ dúdú ẹ̀ gbogbo ẹ̀ lórúkọ Jésù ni òun mọ̀ lábẹ́ pé òun dán nǹkan mi wò lẹ́yìn nu àfọ sọ gbangba tiẹ̀ ni bí àìní tìjú bá òun dé n pé kò sábúrú mẹ́ ẹ̀sìn ọkọ àjò ẹ̀sìn ọkọ kìnnìkan àjò yẹn bá kí ni definition rẹ̀ òun náà ní lóko ní lójútùú yóò ní ẹ kíní kan yàn gbé ogun kò sábà kò gbọdọ̀ pọ̀ jù ni kí nbo ni kó dé kò lójútù kí mẹ́ṣọ́mẹ́ǹtì ẹ̀ kò lójútù èyí tí ọba ti lójútù ntí ọba ti nípìlẹ̀ bí ṣe rí nù àṣogun wo san wá àṣìṣọ oògùn tí wọ́n fi tún nǹkan tó bá fẹ́ bàjẹ́ ṣe o àmọ́ ọmọkùnrin òtó tí wọ́n náà ti mọ̀ òun là ń sọ ẹ̀ṣọ́ kígbẹ́ ẹ̀ṣọ́ ń dè ẹ̀ṣàwọ́rò ẹ̀ṣẹ̀ ayẹta ẹ ṣe ìtàn rì mọ́ ṣọ́ọ̀pù àti gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ kọ̀ wá parẹ́ ṣé a máa ń tọ́ parẹ́ níwọ̀n tọ́ parẹ́ wọn ń tọ́ parẹ́ ní pé ọ̀làjú òyìnbó wọ́n rí ẹbọ parẹ́ ju àwọn onígbìyànjú ẹ̀sìn lọ nílẹ̀ adúláwọ̀ pẹ̀lú pé wọ́n kàn dá skul ẹ̀ pé ẹ máa lọ léèwé bó lọ̀làjú ṣe ń parẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló lé àwọn èèyàn dédé ogun ni ó júwe fún wa àti ẹbọ àti idán in tó lé wọn dé díẹ̀ ní gbé wọn kúrò díẹ̀ ńjọ́ táyé ò tí ì tí ò sí court of law tẹ́lẹ̀ gbé ọba lọ abọ́bàlú rẹ bá yàn ọjẹ́ lé ní tọ́ gbalẹ̀ lọ́wọ́ rẹ tọ́ bá ń tijú lókù nípa àti wá gbọ́ ó lé ní kí wàá tẹ́mi àpàdé ní court of law yọ pàdé rẹ̀ ń bẹ wọ́n bíire wọ́n bíire wọ́n gbé wá sí court of law tọ́ bá dẹ̀ tọ́ bá dẹ̀ jẹ̀bi wọ́n lè tì í mọ́lé wọ́n lè ní kó san fáìnì nígbà tí ọ̀làjú òfin ń pé kí dodo wá equal before the law tí dodo kíní wọ̀nyẹn dé ó jẹ́ kí kálukú máa rí nǹkan míì gẹ́gẹ́ bí nǹkan táwọn lè fi ṣagbára fún security wọn nínú society tó yàtọ̀ sóògùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń tó lẹ́lòmíì dóògùn jọ̀hún jọ̀hún náà ni wípé kán mọ́ yàn mí jẹ láti fi lè bìjà ara wọn kí ẹ mọ́ yàn mí jẹ gbé ní àwọn èèyàn máa dáko tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n máa dà sórí oko nítorí kí àwọn adaran jẹ mọ́ bá adaran wọnú oko wọn ẹ kìí ṣe ń kanu ìjọba kan ni wọ́n fẹ́ jọ́sùn tíjọba wàá gbé lọ́ọ̀kan kalẹ̀ nkẹ ẹ̀yin tẹ́ ń daran báyìí ní kẹ́ ṣe ẹ̀yin tẹ́ lóko ẹ̀tọ́ yín ní response kò sí yẹn tẹ́lẹ̀ kálukú ń dájà rẹ̀ gbé ní oko tẹ́ bá ti dénú oko àwọn èèyàn máa kú sí rí oko rẹ ni nǹkan tí ọmọ tó lè fi secure ara rẹ̀ nù nígbà tí à ń gbàyàwó ń yà ọba lè ní wọn lọ gbéyàwó rẹ̀ wá yóò sì gbàyàwó ẹ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ kò dùn ún dánwò fọba kan mọ́ nísìn <laughs> yọba rẹ̀ lẹ́wọ̀n àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà yẹn tí ò sí kò sẹ́ni tí ó fẹjọ́ sùn kò sí ọba náà ní court of òun náà ni chief judge eh, chief justice tí ó dájọ́ gbogbo ìlú òun ni legislator òun ni executive òun ni everything kò ẹhẹn ọmọ bá ti lọ gbàyàwó rẹ̀ wọ́n ti kò sẹ́ni tí ó fẹjọ́ sùn ìyẹn yóò jẹ́ kí òun náà lọ wá nǹkan tí ó máa fi ṣìkà àti mọ́kàn mọ́rin mẹ́fín yóò lọ wá dúdú ẹ̀ tó bá wá jóbìnrin níta fi ń ṣọkùnrin tó bá jóbìnrin nígbà tó bá lọ lé ọkọ tó bá kan ìyọ ọkọ tó burú àbí wọ́n sì fẹ́ níyàwó kejì tí ìyálé tó bá òun kò tẹ́ lọ́rùn owó ń bẹ lára ẹ̀ ti sọ fọ́kọ pé ọ̀dọ́dọ̀ fẹ́ mi ọkọ lóun wọn fẹ́ mi wọ́n sì fẹ́ ni ẹ̀ ó sì rí gbogbo yìí tí ọmọ títọ̀ wọn bá máa bí ó lè máa jábí ó lè bí àbíkú dérí karùn ó lè bí dórí keje kí ló rí díìzì dodo kíní ẹ̀ ṣé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ló débẹ̀ àbí ọlọ́run làwọn èèyàn bẹ̀rù débẹ̀ ńlẹ̀ Yorùbá wọ́n ní pé dúdú nǹkan ti létò ọ̀làjú ń dé ọ̀làjú lọ́pa ìṣẹ̀ṣe rẹ jù ẹ̀sìn orí ipa tó nǹkan nílẹ̀ yorùbá torí preaching àwọn ẹlẹ́sìn kò lọ nípa ẹjú gbogbo ẹlẹ́ ẹjú díẹ̀ lẹ́ẹ̀ mú yòókù ni ẹjú díẹ̀ lẹ́ẹ̀ mú yòókù ẹjú díẹ̀ lẹ́ẹ̀ mú yòókù ìyókù padà wá di àlàbọ̀rùn obìnrin tí wọ́n ń lọ lé ọkọ náà wà palẹ̀mọ́ kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá rí wàhálà tán àbí kó tiẹ̀ tó rí i ìyá rẹ̀ lè fi ṣe é kí ẹ wọnú ẹgbẹ́ àjẹ́ kán mọ́ gba àlálàsí rẹ̀ tó bá délé ọkọ kìí ṣe pé wọ́n fi wọ́n fẹ́ gbé àjẹ́ sànú àwọn èèyàn ni wọ́n fi a gift tún ni nígbà yẹn pé kí wọ́n má ba àyàn jẹ nílé ọkọ kán kán fìtínà rẹ̀ dà á láàmú wọ́n wà mọ́ òun náà rìnrìn àjò àbí lẹ́yìn tán dà á láàmú lè gbà á lẹ̀ ẹ wo bí ọjà ẹbọ àti ọjà òòṣà àti ọjà àìmọ́lọ́run ṣe ń ta wàràwàrà látara kíni látara ń pín kálukú fẹ́ secure position rẹ̀. ẹ mọ èèyàn mi jẹ ẹ bá níjọ́ tẹ ẹ bá sámi ládàá kọ́ mọ́ wọlé tíyàn bá ṣe òkígbé tó bá wà ní USA tó wá lọ ṣe òkígbé tó lọ ṣe òkígbé pé tán bá ṣáwọn kọ́ mọ́ wọlé yóò lo twenty years nílùú yẹn tí oògùn yìí ò ní rí function torí kò sẹ́ni tó fẹ́ ṣá ọ ṣó ti rí kò ní ní function tó bá tún ní à ah, yóò ti rẹ kíní tí mo ṣe sára ìyẹjọ́ tí ó extend ẹ̀ tó tún ṣe lọ́dún mẹ́wàá mi ó jẹ́ thirty years nígbà tó bá rí i pé ẹnìkan ò tiẹ̀ fi bíléèdì tọ́ ọ ò rí kódà ẹnìkan ná ọbẹ̀ sí ọ rí yóò fa kọ́ ọmọ tó tọ́jú big note tó kọ oògùn yẹn sí mọ́ ó ní rántí ṣe fáwọn ọmọ rẹ nítorí kò sí ti ń kọlù fún un ṣẹ́túwádìí bọ́là ju ṣe ń bá ń tán pè ní systemically àbí yẹn ṣayẹta ọwá ṣayẹta ní uae ìtaní ọ̀nà bọ̀n sí ọ ọlọ́pàá lẹ̀ yí gẹ́ kó tó rí bọ̀n pẹ̀lú rẹ̀ yọ pẹ́ kí ló fẹ́ mú bọ̀n jáde sí torí kò fi bẹ́ẹ̀ sí criminal cases níta tí ń tí ń dààmú káàkiri ṣe bá rọ́lọ́pàá bí wọ́n kàn ń ṣe fàájì káàkiri àbí ó kàn ríwọ̀ kan tó bá kìí speak kan kàn Oh respect traffic log traffic gan kọ̀ǹpútà ni ó mú ọ kì í tún sọlọ́pàá <laughs> so kí ló kí ni reason tó fi fẹ́ lọ ṣe ayẹta ta ló ta ta ló fẹ́ ta ọ́ níbọn àmọ́ ìlú tí ọba ti secure tí kálukú ń gbèjà rẹ̀ lọ́wọ́ rẹ̀ ni ó ti mọ̀ wá wàkúwà bọ́lá ju ṣe ń pa kíní yẹn rẹ̀ nù peter ti wá nù pé ọ̀làjú ló bá àwọn kíní yẹn jà jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsecure àwọn èèyàn ló jẹ́ wọn mọ́ wá gbára kánú àṣádà minhum quwwatan. àwọn ará àgbà náà ń tẹ́ fi ń ṣagbára wá ní kán máa wá gbogbo nǹkan spiritual bẹ́ẹ̀ agbára agbára agbára agbára agbára tó bá ṣe kan tán yóò tún ṣe míì yóò tún ní díẹ̀ ọmọkùnrin ò tó yóò tún ṣe sí yóò tún ṣe sí yóò tún ìkan wíwẹ̀ ni ìkan wọn ò lè dé mọ́ yóò yẹ múmu ni ìkan wọn ò tiẹ̀ rí mọ́nú omi ìkan ni yóò ṣe jọ́ mélòó kan bẹ́ẹ̀ ìkan yóò gbé mi ní pé ó gbé àdó yìí mìí wọn mọ yóò máa ṣe lọ bẹ́ẹ̀ yóò máa ṣe lọ bẹ́ẹ̀ nítorí kóun ó lè dá lágbára nígbà míì ẹlòmíà wá agbára síbi owó agbára lòun náà kanu aṣáda minhum quwwatan wọn wá agbára síbi owó ẹni kò sí ní tàǹtì torí ẹ̀ wọ́wọ́ láyé tó tayọ agbára níná tá a fẹ́ fi ná ní tá a fẹ́ fowó ṣe ńlágbára ọ̀fẹ́ kó orí mọ́tò kan kó wọ́n kó nǹkan bó wọ́n ti ń ta mọ́tò yìí mo nídìí ẹ̀ agbára ni owó ní bí agbára yẹn mo fẹ́ kọ́rú léyìí ó yẹ bá ń kọ́ ìlóní ọkọ̀ ọ̀sìtì wọ́n sì sọ iye tó jẹ́ fún ọ sì ni wọ́n kọ́ láàrin oṣù mẹ́fà ilé sì wù ń bẹ̀ agbára ni agbára yẹn lówó bí fún yẹn agbára là ń wá ń bẹ̀ agbára là ń wá níbi ká gbajúmọ̀ ká níyì ká mọ̀ bá wa fín káyọ̀ lè bá dá wa mọ̀ àwọn tó ti ṣáájú wá ní gbogbo ẹ̀jú yín lọ. wa ma kana Allahu li yu'jizahu min shay'in fis samawati wala fil ardi. tòun tagbára táwọn tó ti ṣáájú yín ní tòun ti bí wọ́n ṣe le jù yín lọ wọ́n ṣe nímọ̀ jù yín lọ a tún mú wọn a wọn wí lórí àbòsí wọn ó yẹ kẹ́yìn tẹ́ ẹ lẹ́tẹ́ lóògùn ẹ̀yin tẹ́ ẹ lẹ tẹ́ ẹ tiẹ̀ mọ̀ nǹkankan ó yẹ kẹ́ ẹ lè bẹ̀rù Ọlọ́run látara àwọn tí wọ́n ní tá a tún jẹ níyà wọ́n lágbára jẹ wọ́n níyà ń tó mú àjẹ́ kú àjẹ́ ọfà ayélẹ ó kú wọ́n ní kí ló ṣe wọ́n ní kú náà lọ́pàá ó yẹ kí wọ́n tó jẹ́ nǹkankan kó tètè bẹ̀rù Ọlọ́run pé wọ́n náà padà kú ẹni tó lóògùn ẹ ti gbogbo èèyàn mọ̀ ní olóògùn ńláńlá nígbà tó yá ọfà ayélẹ ọjáde láyé ó kú ó yẹ kí wọ́n tó ní nǹkan kan náà mọ̀ pé ó padà kú ntọ́kányìn òun tó fi lè kú wọ́n náà kú ẹni ikú tọ́pà lálá nílé ra òun ló pẹ́ ẹgbẹ́ jí ológun kò sẹ́ni náà mọ̀ tí ikú ò lè pa. ikú tó pa lálá nílé ìra tóun ló pẹ̀pẹ̀ jí ológun kò sẹ́ni náà mọ̀ tí ikú ò lè pa. kò sẹ́ni náà mọ̀ tí ikú ò lè kò sẹ́ni náà mọ̀ tí ikú ò lè pa. kanu ashadda minhum àwọn tún lágbára jù yín lọ tòun ti bẹ́ẹ̀. wa ma kana Allahu li yu'jizahu min shay'in fi samawati wala fil ardi. nǹkan kan ò lè dá ọlọ́run lágara ní sánmà àtilẹ̀ ń pè bí nǹkan kan lágbára ọlọ́run ọ̀ka nǹkan kan àwọn nǹkan kan lágbára rẹ̀ ká ẹ̀rí nǹkan ọlọ́run tún fi kúdẹ́ra ròyìn ara rẹ̀ ọlọ́run tún fi agbára ròyìn ara rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ wípé tá a bá fẹ́ mọ Ọlọ́run nínú ọ̀nà tá a fi yẹ́rọ Ọlọ́run dámọ̀ òun ni ká mọ̀ nípasẹ̀ agbára yìí nígbà tágbára èèyàn bá pin ibi tí agara bá ti dọ́mí ènìyàn yóò ti níbẹ̀ ni ó ti mọ̀ wá ntọ́ lágbára jòun lọ káàkiri níbẹ̀ ni ó ti discover ọba tí ó ní agbára tí nǹkan kan ní. níjọ́ tí Uzair Uzairu làwọn àfa kan sí nínú Al-Qur'an nínú kọ́ wá débì kan ìlú yẹn gbogbo ìlú wọn ọlọ́run ti pa wọ́n rẹ́ mbẹ́ ó do àwọn tí wọ́n wà ní ìlú tán gbèlú náà ti dòkú ọwọ́ á rí gungun káàkiri egungun òkú nílẹ̀ nílẹ̀ ni wọ́n á béèrè pé àná yòòyè hadhihi Allahu ba'da mawtiha ọlọ́run jìkù ọlọ́run ó òkú ọlọ́run fa ọlọ́run wá fẹ́ dá a lẹ́kọ̀ọ́ ọlọ́run fẹ́ fi agbára hàn ṣe pé ó question ní agbára ọlọ́run ọlọ́run wá fẹ́ kọ́ dáhùn mọ̀ láti pàṣẹ agbára ọlọ́run wá pa á síbi tó wà mí àtà amin ó lo hundred years níbẹ̀ ó lo hundred years lórí ilẹ̀ ńlẹ̀ ìlú tó wà yẹn òun náà pẹ̀lú àwọn òkú òun náà ti kẹfun síbẹ̀ fún maba afahu lẹ́yìn hundred years ọlọ́run gbé e dìde tó ti wà ń bẹ̀ lókùú kọ́lá kam labista ẹ̀yin tó dìde tán ọlọ́run wá bí pé ó ti wà ń bẹ̀ yẹn nísìn ó tó gbà ó sì gbà ó kọ́lá labistu yawman aw ba'da yawm onírúurú tí mo lò ń bí ọ̀kọ́já ajọ́ kan àbí kí n sì sọ pé ìlàjì ọjọ́ ìlàjì ijọ́ ni mo lò ń bí kò péjọ kan tó bá sì péjọ kan kò kọjá ajọ kan kọ́lá balabista mi àtàámin níbi tó wà yín ó ti lọ́ndẹ̀dì ẹ̀ sí mbẹ́ẹ̀ ṣé o rántí ìjọ tó ń ṣe ìrìn àjò débí tó ní ó ní mo ṣe ìrìn àjò wá bí onúdẹkùn mi mo rántí ìlú yìí oorun kọ́ ló sùn ó kú ni fàǹdórí ilá tán ámíkà wá ṣára àbíkà lámìátà sanna wo oúnjẹ tó gbé dání lọ́jọ́ kìíní tó ń bọ̀ wá tó ń ṣe ìrìn àjò wọ̀ àtómi tó gbé dání lámìátà sanna wọn ò yí padà wàǹdúrí láhìmáríkà òun náà rí i pé wọn ò yí padà ó tún jẹ́ ọmọ rò pé àní ìlú kọjá ajọ́ kan bíi ìlò kọjá ìlàjì ọjọ́ níbi kò pẹ́ tí mo débi yìí ọ̀rọ̀ ni ń dòrò ìlà ìmàrè kàṣọ́ ọ̀nà tí ń po ogun kẹ́tẹ́kẹ́tẹ́ débi ni ó yà wò kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀hún. wannaj'alaka ayatan linnas. a fẹ́ fi ẹ́ ṣe àmì fáwọn èèyàn. wanzur ila al'idhami kayfa nunshizuha. ìgbà tó wo kẹ́tẹ́kẹ́tẹ́ lórí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti dé gungun sílẹ̀ ńlẹ̀ oníṣẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ mi náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn lọ́jọ́ kìíní àná ni ó ti dé gungun ó ti kẹ́ fún ọyá máa wo egungun yẹn kẹfàánù ṣíṣù ha bá ṣe máa lẹ̀ papọ̀ mọ́ra wọn tá a máa tún gbé dìde. fún mọ́nà kìsù ha láhàmà. tọ́ra afẹ́ fi ẹ́ ṣe wáàsí fún gbogbo aráyé afẹ́ fi kéèsì rẹ̀ yìí ṣe case study kí gbogbo ẹni tí ń béèrè agbára ọlọ́run agbára ọlọ́run ta lọ́lọ́run afẹ́kẹ́ ẹ̀ máa wọ ọlọ́run tá a bá wá ṣe lójú rẹ̀ tí wọ́n máa wá béèrè ẹ̀ ń pẹ́ alágbára wo ló tún lè ṣerú eléyìí Eh? ó ti ríbi tágbára ẹ̀ dákun sínú ọ máa béèrè pé agbára wo ló tún lè ṣe irú eléyìí tábára ẹni tó lè ṣe ọwọ́ tì ní sísìn tí àbá wá sẹ́ni tó lè ṣe àfọlọ́hún ọlọ́run ló yẹ kẹ́ ẹ sìn. fọlọ́mọ tọba ìyànlẹ̀ lẹ́hùn kọ́ ọ̀la. ìgbà tó rí tí egungun ń dira wọn mú táwọ̀ ń débẹ̀ tẹ́ran ń débẹ̀ tí kaṣẹ́ ń débẹ̀ kọ́lá alamu anala ala. kulli shay'in qadir. olótiwá dáhùn lójú báyìí òun ti rárí dájú pé háà àṣé èyí kò sí ní tọ́lọ́run ọbọ̀ lágbára àti ṣe agbára ló fi mọ àmọ̀dájú nínú ọlọ́run agbára àwọn ọmọ ṣiṣẹ́ ní positive ọmọ ṣiṣẹ́ negative positive ní tá a bá bẹ lọ́hùn lẹ́yìn àìmọye ọdún pé fún wa lọ́mọ tó bá fún wa lọ́mọ nípasẹ̀ agbára níjọ́ táwọn dókítà àwọn nọ́ọ̀sì àwọn nǹkan kan ti sọ pé kò lè wọ́ọ̀kì mọ́ ẹni tán ti sọ fún pé kò lè lálàáfíà máa ti lùzì ẹ tọ́lọ̀ wá ní rárá ẹ̀ ti lùzì ẹ̀ ọba tún ọba tún ọba tún wúkọ ló tún sin wá láti ibi tí wọn náà ló ti kú wọn ti fẹ́ mọ́ sin wọn ní ẹ̀mí ti kúrò lára wọn ti confam ẹ̀ dead ló bá tún pariwo wá láti ibi tó wà ló bá tún dìde ṣe é mọ̀ pé nígbà tí agbára tí wọ́n ti pín ọlọ́run fi ìtọ́jú tiwọn lọ hàn wọ́n àlámù anna Allaha ala kulli shay'in qadir ńbẹ̀ ni òǹzẹ́rù ti rárí dájú pé agbára ọlọ́run ọba ju gbogbo agbára lọ ìyá mọ́mọ́ ọlọ́run positively nù. No nígbà míì ó wà lè ṣẹlẹ̀ negatively tọ́rọ̀ ń lè gbá àyàn mú pẹ̀lú ààrẹ ìyẹn wà máa gbára ọlọ́run nígbà náà ẹ lẹ́yìn gbogbo gbìyànjú gbogbo ń pé o sáré sọ̀tún o sáré sósì ọlọ́run ọba tún ni fẹ́lẹ́ ọlọ́run lẹ́lòmíì ò fi máa gbára ọlọ́run gbà kí ló tún lè mú wa fẹ́lì lẹ́yìn gbogbo ìpalẹ̀mọ́ yìí ẹ ọmọ ọmọ negatively nù. No ọlọ́run má fira rẹ mọ̀ wá negatively má fira rẹ mọ̀ wá pẹ̀lú ìṣòro má fira rẹ mọ̀ wá pẹ̀lú ìdààmú má fira rẹ mọ̀ wá pẹ̀lú ìnira jẹ́ á mọ̀ ọlọ́nà tó rọrùn. awalam yasiru fil ardi fayanzuru kayfa kana aqibatu alladhina min qablihim. kanu ashadda minhum quwwatan. wa ma kana Allahu liyu'jizahu min shay'in fis samaa. السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ọlọ́run ní onímọ̀ lòun ọba alágbára lòun lè lè ṣe lòun kò sí tóun ò lè ṣe ọlọ́run má fi wá dára abú ọlọ́run má fi wá dára àbànújẹ́ lo agbára rẹ fi dùn wá nù ni má fi bà wá nù jẹ́ ọlọ́run. wàlá oyún áfíìsù lọ́hùn náà sàbí máa kásábù. ọlọ́run ní tí n bá fẹ́ máa mú àwọn èèyàn pẹ̀lú ń tán ṣe ni gbogbo ẹni tó bá ti ṣe mí kí n máa bá wọn wílẹ̀ kan náà. ma taraka ala zariha min dabba. kò ní sí dábàá kan mọ́ lórí ilẹ̀ kò ní ṣẹ́kù ẹnìkan ṣoṣo mọ́ lórí ilẹ̀ tí ì ní tí ì bá wí kánibẹ́ bá ti ń ṣẹ̀mí ni mo ti ń jẹ yín yà ni màá ti jẹ yín yà tán gbogbo yín ní ti parẹ́ nítumọ̀ ẹ̀ ẹni pé kò ní í ṣẹ́kù anybody mọ́ kódà ẹni eré nu yọ jẹ́ ń bẹ̀ tí mo bá wo tẹni ibi màá jẹ ẹni eré níyà lànàbí sallallahu alayhi wa sallam fi dá wa lẹ́kọ̀ọ́ ni walladhi nafsi biyadihi mo fẹ́ ní tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ó ní latamurunna bil ẹni ẹni láti tètè máa pàṣẹ rere gbogbo oníwàásí máa ṣe rere anil munkari ẹ sì tètè máa lọ kọ máa kọ fáwọn èèyàn ń bi aburú ẹ máa lọ tako ìbàjẹ́. tẹ́bálẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ la yushikanna Allahu yab'athu alaykum adhaban ó kù dèdè tíntínní ló kù ọlọ́run padà fi ìyà ránṣẹ́ sí ìyà fatẹdọ̀ọ́nàhù fàlàyé ṣèjì ìbò lakum ẹ pè kò ní dáhùn ẹni eré nu yín gan ṣàdúrà kò ní jẹ mọ́ kìí ṣe ń pé nítorí ń pòun ìṣẹ́ ní ire torí àwọn aláburú tó pọ̀ ń tòsí nígbà tó bá ti jẹ́ sí pé láwùjọ tẹ̀ ń gbé àdúgbò tẹ̀ ń gbé ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn fi ránṣẹ́ sí sánmọ̀ àìgbọràn ni wọ́n ń kọ ní rìpọ́ọ̀tù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ránṣẹ́ sọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ẹni ire tẹ́ bá kú ń bẹ̀ náà tẹ́ bá lẹ́pọ̀ lọ́wọ́n ọba ó lè mọ́ jẹ́ yín níhòòhò torí ti ń bínú ọ̀rọ̀ nàìjíríà dẹ̀ jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ nàìjíríà jọ bẹ́ẹ̀ o gbogbo gbìyànjú tí ìjọba bá ń gbà lérò kí ṣe gbogbo àníjọba yìí dáa kódà nígbà míì tẹ́ bá wo ohun tí wọ́n bá sọ àti pílánì wọn rí gbà wọ́n yẹn pílánì kọjá báyìí náà láwọn ìlú tí ó ti dàgbà wọ́n yẹn ronú kọjá báyìí náà láwọn ìlú tó ti dàgbà gbogbo ìlú tó dáa ìlàkà ìtàn náà kọjá ìlàkà ìtẹ́yìn náà gbé kalẹ̀ yìí àmọ́ èyí ṣe tí ọ̀ṣà padà yí wọ́ lọ́dọ̀ tiwa wọ́n bá ti palẹ̀ mọ́ pé yọ̀ọ̀dà yọ̀ọ̀ dàrú náà ni tabarẹ́ nìkan tó bá bọ́ ọbẹ̀ tá a ti fọkàn sí pé yọ̀ọ̀dà yóò tún ṣe yóò tún yíwọ́ náà ni yóò tún fẹ́ ìlìbọn mbẹ́ ọjọ́ bí ìgbà pé ìbáwí ọlọ́run ń bẹ lérí ìlú náà torí bí tẹ́tì máa fura mọ̀ ní pé dúdú tẹ́gbẹ́ bá ń ṣe lọ́nà rọrùn ọ̀nà líle nàìjíríà ò fi rí ṣe dodo bí táwọn ìlú kan bá ń dé tán bá ti ń kọjá ní successfully nàìjíríà ó débẹ̀ yóò mú failure bọ̀ mbẹ́ ni epo táàrí tó yẹ kó tún ayé wa ṣe náà ni Saudi rí ó tún ayé wọn ṣe ní Kuwait rí ó tún ayé wọn ṣe United Arab rí ó tún ayé wọn ṣe Nàìjíríà rí ó dayé wọn rú àwa tún àwa ń kábàámọ̀ pé ká tiẹ̀ má ti wá arepo ká tiẹ̀ ti gbójúlé agriculture tá à ń lò tẹ́lẹ̀ àbẹ̀rí bá a ṣe ń fi àná yin à ń fè níyìn àná à ń fànà bú èní yẹn ni pé à ń jájò rẹ̀yìn sí ni túmẹ̀ níjọ́ tí yẹn bá ń kábàámọ̀ àná tí ń fè ní tí ń fè ní tí ń fànà bú èní ìtumọ̀ yẹn nípa àná rẹ̀ dáa jẹ ní lọ ó sì yẹ kéèní máa dáa jẹ àná lọ ni. níbo lọ̀rọ̀ wa ti dàrú gan àwọn kan lò lórí ni ṣé ẹlẹ́mù náà dáa ṣé àwọn àwọn gọ́fínọ̀sì àtàwọn àwọn pírẹ́sẹ̀ǹtì nàìjíríà sáwọn náà ń jínwó lákàntì rẹ̀ sáwọn náà ń ṣe gbọ́mọgbọ́mọ èyí ṣe tí wọ́n tó òfin míì tí ó dà látòkè ìsàlẹ̀ lọ́dọ̀ àwa tá a jọ ń jọmọ ìlú náà ni ó ti dàrú tọ́ra àná la fẹ́ jẹ níbi ìbàjẹ́ àná la fẹ́ jẹ níbi kẹlòmí òsùnkún ẹ wàá rí i pé ńjọ́ tẹ́ṣẹ̀ bá ti pọ̀ láwùjọ bọ́rọ̀ àwùjọ ṣe rí nu tí nàìjíríà bá dáa nísìn èèyàn gbọ́dọ̀ ṣàdúrà pé olórí nìkan ni kọ́ dáa kí gbogbo ìlú ó dà lápapọ̀ ní kọ́lọ́hún tó gbogbo wa ṣe kó sì forí ẹ̀ṣẹ̀ jìn wá torí táwọn kan bá wá bí nínú ìlú wọ́n pa yàn lẹ́kún bẹ́ẹ̀ ni wọ́n ṣàbòsí fún yàn ni olúwa lè fìyà kárí gbogbo aráàlú tí ààrẹ ọba sì dé kì í ṣe pátẹ́gùn nìkan ni wọ́n fi pa yàn ni wọ́n fi pàlú rẹ o ẹ̀ wọ́n á retí atẹ́gùn ẹ̀ ń retí òjò kan tí ọ̀rọ̀ tí ó pa nàìjíríà rẹ ó lè má jẹyàn ó lè jẹ̀bi ó lè jẹ́ àìríkànṣe kan ó lè jẹ́ unemployment ńlọ́lọ́wọ́n dẹ̀ sí tí gbogbo ọ̀ dàrú pátápátá abẹ́lọ́nkọ́mọ́sáà kọmọ tó bá yẹ pé ìbínú Ọlọ́run ni kọlọmọ ṣáà ṣàforíjì rẹ fún wa. àmín. tó bá jẹ́ sí pé àfọwọ́fà ni Ọlọ́run ṣáà jẹ́ àlè túbá. àmín. Ọlọ́run ṣàánú ìlú náà kó ṣàánú dúdú àtàwọn. wala yu'akhizu Allahu an-nasa bima kasabu. ibi tá a ti yà lọ ni wípé ńgbà míì Ọlọ́run ó wo tàwọn ẹni ibi yóò máa jẹ àwọn ẹni rẹ níyà nígbà míì Ọlọ́run máa wo tàwọn ẹni rẹ máwọn ẹni àwọn ẹni ire lọ́pọ̀ jù yóò mọ̀ wo tàwọn ẹni ire máwọn ẹni ibi lára nígbà tó bá jẹ́ pé àwọn ẹni ibi lọ́pọ̀ jù ó lè wo tàwọn ẹni ibi jẹ àwọn ẹni ire gan níyà ó lè wo tàwọn ẹni ire kó jẹ àwọn ẹni ibi níyà kò sí bí ò ṣe lè ṣe é òun ló mọ bóun ti ń darí ẹ̀ ó lè wo ti majority mọ́ minority lára kódà nígbà míì máa wo ti minority mọ́ majority lára majority ara mọ́kà olóṣà ni wọ́n níjọ́ tá ànábì fẹ́ ṣe ọmúra Hudaybiya táwọn ará Mẹ́kà dáa dúró tólúwa fún níyànda pé ẹ má ṣe ọmúra mọ́ ẹ tàmínítì ẹ má padà lọ ọlọ́run ní wàláwọlá rijalun mu'minuna wa nisa'un mu'minat ẹ lam ta'lamuhum an tata'uhum fatusibakum minhum ma'arratun bighayri ithm àbí bighayri ilm tí ẹ bá ṣe tàwọn kan ní Mẹ́kà yẹn tí ẹ mọ̀ wọ́n wọ́n ti gba Islam mùsùlùmí ni wọ́n àmọ́ wọ́n ń yọ ìsìláàmù yẹn ṣe ni wọ́n fẹ́ kára mọ́ka mọ́ ẹ̀yin tẹ̀yin dẹ̀ wà mọ̀dínà náà ẹ̀ tí ìgbúrú wọn tí wàá jọ yín nítorí tí wọ́n ní ìfífẹ́ kẹ́ ẹ jagun tẹ́ ẹ bá kógun ja mọ́ka ẹ fọwọ́ kàn wọ́n tẹ́ ẹ bá sì torí kẹfìrí lẹ́ pè wọ́n tẹ́ ẹ bá dẹ̀ fọwọ́ kàn wọ́n máa bínú wọ́n tó nǹkan nítorí àwọn minority yẹn lọ́lọ́run wò mọ́ àwọn majority kẹfìrí mọ́ka lára tó ní kí a mọ́ ti jẹ wọ́n ọlọ́run ló mọ bíi títò abẹ́lọ́n kọ́ wọlé àwọn díẹ̀ díẹ̀ tó kù nàìjíríà náà tẹ̀jẹ̀ ní rí kò sáà ní burúkú mọ̀pẹ́ ní rí ọlọ́run ṣáà wo tí wọ́n mọ́ wa la. àmín. tọ́rọ́ lọ́n ló sọ pé òun máa wo tàwọn kan mọ́ tẹ́lẹ̀ mi àyè tún fọlá àwọn kan tọrọ àfi wọn tọrọ mọ̀nà. ọlọ́run ló sọ fún wa pé òun á máa wo tẹ̀dá mọ́ ẹ̀dá lára wá yá wá wo tí wọ́n mọ́ wa lára ọlọ́run. àmín. wa kó wa ń lù. àmín. ọlá àánú rẹ̀ ọlá ìwà àkìsọ̀láwò bí láwùjọ tọ́lọ̀ ní tí n bá fẹ́ máa mú gbogbo èèyàn pẹ̀lú tí wọ́n ṣe ni èyí ti pa kódà kò ní í ṣẹ́kù dábàá ìbéèrè míì tí wàá ní pé èyí ṣe tọ́lọ̀ wọn ò tún pa àwọn dábàá náà rẹ̀ táwọn náà tún ṣe ni ẹ́ ń pé èyí ṣe tí yóò pa dábàá rẹ̀ tó bá fẹ́ payé rẹ̀ ó ní ká ní mo bá fẹ́ máa mú yín pẹ̀lú tẹ́ ṣe ni kódà dábàá gan àwọn ẹranko gan ò ní ṣẹ́kù yìí gbogbo tí ń rìn lérí ilẹ̀ lẹ́ ń dábàá gbogbo tí ń bá ń tẹ̀lẹ̀ sóòsòòsò náà ń pè ní dábà bẹ̀rẹ̀ látòrí ènìyàn tó fi wá máwọn ẹranko náà gbogbo yín lè parẹ́ kí lè ẹranko ṣe fọlọ́ àwọn àfọwà náà ti ìparẹ́ ẹranko náà ní ìparẹ́ ènìyàn apá ẹranko rẹ nítorí kó má bàa ṣẹ́kù ènìyàn mọ́ láyé torí kí lọ́mọ ènìyàn ń jẹ tó fi ṣẹ́kù ẹranko là ń jẹ sọ̀tà bá fẹ́ pa ọmọ ènìyàn rẹ á mú láti bí ti ń jẹ a lè má rọ̀jò mọ́ nítorí kí koríko má bàa wù tí koríko bá ti wù ẹranko náà ní irun jẹjẹ yóò kú tẹranko bá ti kú méjì náà lọ́mọ ènìyàn ń jẹ nínú kó jẹ koríko àbí kó jẹ ẹranko nǹkan méjì tá à ń jẹ náà nínú ká jẹ nǹkan tí ilẹ̀ ń produce àbí ká jẹ àwọn ẹranko so méjèèjì ni ó parẹ́ tí méjèèjì bá ti parẹ́ kí ni ó sọ ọmọ ènìyàn náà. ọmọ ènìyàn náà ó parẹ́. ìtì ń túmọ̀ pé má tàràkà àléhá má tàràkà aláàbáyé. má tàràkà aláàbáyé mi dábà. dodo yín ní parẹ́ nígbà tí n bá bínú. ni fi ní látàmúrú nabil maruf ẹ jẹ́ tètè máa pàṣẹ rere ntí ọlọ́run èéfi bínú sí gbogbo ogun ẹnu solution kan nínú ìlú ní nàìjíríà lápèjúwe. ní gbogbo àdúgbò ìpè tí wọ́n máa pàṣẹ rere tí òfin ní jẹ́ gbogbo wa náà láàjọ mọ́ dákẹ́ mọ́ wò bàjẹ́ ràn a gbọ́dọ̀ ráwọn kan ayé ọmọ pè wọ́n láláì níṣẹ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ continue ṣẹ́rí máa ṣe ń sọ pé lágbájá ń tó sọ yẹn ọ̀dá tàmọ̀dọ̀ ń tó ṣe yẹn ọ̀dá ṣẹ́rí àwọn tó ń sọ yẹn àwọn ní insurance tá a ní nínú ìlú wa àwọn tó ń bá wí gbọ́ wọn ò nípé wọ́n ṣáà ti àti kan tán sọ pé ń tẹ́ ẹ ṣe ò dáa ká ṣe ní ká ṣe ní kán mọ́ gbé kalẹ̀ àwọn yẹn ni ò ní jẹ́ kí bínú ọlọ́run ó sọ̀kalẹ̀. ànábì ńlá táàmùrú nàbí màrúf ẹ jẹ́ tètè ṣe fún ayín. pàlàtẹ́nà àwọn náà á ẹ máa kọ ìbàjẹ́ fún a la lọ́hùn kódà kò ní dá yín lóhùn ẹni tí ń wọ́ mo pè kò ní dáhùn ẹni tí ń wọ́ kò pè kò ní dáhùn ẹni tí ń wá yìí ó pè ẹni tó fẹ́ kọ́lé ẹ̀ ṣàdúrà ṣàdúrà ṣàdúrà dàbí ìgbà pé ọlọ́run ò ti gbàdúrà mọ́ nígbà tá láburú bá ti pọ̀ tí ó sì sáwọn èèyàn ti ń ṣe wáàsí òdodo àwọn èèyàn gbọ́ o wọn gbọ́ ẹ ṣàmọ̀ ṣe ṣíṣe èèyàn ni ò ní jẹ́ kí ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ wípé ara àwọn èèyàn kan ti ń kọ̀rẹ́kì ẹ̀ kì í ṣe gbogbo wọn lọ́tẹ́ lọ́rùn àmọ́ tó bá ti mú ìjọba ìlú sọ pé a legalize ìbàjẹ́ yìí tí rodo ẹ̀yin ọmọ ìlú náà celebrate ẹ̀ tí rodo ẹ̀yin fọwọ́ lẹ́rán ti bá yín nínú ìlú náà ọlọ́mọ kúrò ń ìbínú anabi sallallahu alayhi wa sallam ń sọ fún ìyá zainab bintu Jash tí ó béèrè lọ́wọ́ anabi pé anuhulaku wa ǹjọ́ rọrùn kọ́ wa kí lápá wọn kí wọ́n ń lọ Mẹ́kà wọ́n ń gbààwẹ̀ wọ́n ń sin lọ́hún aládùúgbò pọ̀ nù wọn ànàhólákù tí wọ́n wàá pa wárẹ́ báwọn náà ni wàá fi iná sọ́ọ̀lì hù náà táwọn àwọn tí ń sáfẹ́ṣẹ̀ sí pọ̀ nù wa ànábì ní mọ̀ náà naam ọlọ́run lè pa ayẹyẹ táwọn ẹni tí ń sáfẹ́ṣẹ̀ bá pọ̀ idha kathura al-khabath táwọn ẹni ìbàjẹ́ bá pọ̀ ju àwọn ẹni rí lọ tómi bá ti pọ̀ ju ọkà lọ ìyẹn bàjẹ́ ànábì sallallahu alaihi wasallam nù hadisi mi ó fi wá ṣàpèjúwe ó ní gbogbo yín dàbí àwọn ìjọ kan tí wọ́n ń bẹ lórí tí wọ́n ń bẹ lórí ọkọ̀ ojú omi ẹ̀ ń ṣèrìn àjò lérí ọkọ̀ ojú omi àwọn kan wà ń sàlẹ̀ ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó lókè ni ìsàlẹ̀ làwọn kan wà àwọn kan ń bẹ lókè ṣe ń pa àwọn tó wà lókè ni wọ́n mọ̀ ní access sómi àwọn mọ̀ náwó bomi odò ni àwọn tó ń bẹ ń sàlẹ̀ ń tẹ́ bá fẹ́ fún wọn mú lómi ni tára bá kan àwọn tí ń bẹ ń sàlẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ wá bẹ ẹ̀yin tẹ wà lókè pọ́nmi ni àwa táwa ń sàlẹ̀ náà fẹ́ máa ní access sómi bó ti wù wá táwọn á bẹ̀rẹ̀ sí ni máa dá ibì kan lu lọ́wọ́ sàlẹ̀ ọwọ́ sàlẹ̀ ọkọ̀ ojú omi wọ́n ń dábì kan lu mẹ́ẹ̀ ẹ káwọn lè ní access sómi káwọn ṣẹ̀ṣẹ̀ máa máa da ẹ̀yin tẹ́ wà lókè láàmú mọ́ àti pé kẹ́ ẹ má fà wọn ṣakọ. ẹ wá dùn ẹ̀yin tẹ́ wà lókè pé àwọn tó wà ń sàlẹ̀ wọ́n ti ń dàbí kan lu o wọ́n fẹ́ fa omi láti <laughs> ìsàlẹ̀ ǹjẹ́ tètè dì wọ́n lọ́wọ́ mú àbẹ́ ní dì wọ́n lọ́wọ́ bá ní à tí wọ́n ayé ara wọn nìkan wọ́n ń bàjẹ́ kò sábàáyé tèmi jẹ́ àwọn rẹ̀ àti kinní kan wọ́n ń fagbó àwọn ọmọ àwọn ń fagbó yẹn náà wọ́n padà bàtà àwọn ọmọ ń ládùúgbò àwọn ọmọ yahoo kọ̀ọ̀kan tí ń ẹni tí wọ́n mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kò ní gbà yóò àwọn pé kí ni tọmọ yahoo ṣe ní oṣù pẹ̀lú òun àdúgbò lẹ́jọ́ ń gbé ìpẹ́lẹ́ ẹni tí ń pààyàn lẹ́kún níbọ̀ rẹ ni òun rí òun kí ẹ̀ ń pè láwọn ọmọ olóríire ẹ tún wá dá ìyá àwọn ọmọ yahoo kalẹ̀ association àwọn ìyá àwọn ọmọ yahoo wọ́n ti dá kalẹ̀ nàìjíríà. akramakumullah. so gbogbo nǹkan ti bàjẹ́ pátápátá gbogbo values ni ò ní tùmọ̀ mọ́ ńjọ́ táwùjọ bá ti rí bẹ́ẹ̀ ànábì ni ẹ dàbí táwọn tí ń bẹ ń sàlẹ̀ fẹ́ fa omi <laughs> directly láti inú odò tí wọ́n fẹ́ fọ́ ibì kan nínú ọkọ̀ ojú omi tẹ́yìn tẹ́ wà lókè bá ní kọ̀ọ̀kan yín ààyè wọn nìkan náà fẹ́ bàjẹ́ gbogbo yín lẹ́jọ tẹ̀rì tómi bá yàwọ nínú ọkọ̀ ojú omi láti sàlẹ̀ àmọ́ tẹ́ bá dì wọ́n lọ́wọ́ mú tẹ́ni ṣe bá yí àwọn ẹni ayé yín ní tòótọ́ tòótọ́ àmọ́ bá tiwa náà jẹ́ ẹ ayé mi mọ̀ ń bàjẹ́ náà kọ̀ kẹ́nìkan tí n bá mu dó kọ̀ kẹ́nìkan tí n bá ń ṣe kinní kan tẹ́ bá dì lọ́wọ́ mú ayé gbogbo yín ọjọ́ dáa ni gbogbo yín ọjọ́ ẹjọ́ ṣègbésí ayé rere anabi sallallahu alayhi wa sallam ló mú illustration yẹn wá wọ́n fa kí nígbà tí wọ́n bí Imam Malik rahimahullah pé ǹjẹ́ a lè ti torí ìbàjẹ́ fi ìlú kan sílẹ̀ ní ìgbàdúgbò yẹn mọ́ kí ló fà tó fi àwọn ti pọ̀ jù àwọn jìbìtì ti pọ̀ jù àwọn àwọn ológun mo fẹ kó kúrò kó o sì rẹ kọ ní owó tí kó o sì kó lọ bòmí kódà bó ṣe pé ti nílé rí o padà máa lọ lé mbẹ́ ó rẹ tọba mọ núrò dáadáa wọ́n mọ̀ Málìkì sọ pé tuhujaru ardu lẹ́tì jiharan gbogbo ìgbà tó bá ti jẹ́ sí pé ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe nílùú kan ni ládùúgbò Hmm? ìbá ó ti kúrò níbàjẹ́ àyọ̀ṣe wọ́n ti ń ṣe ní gbangba wọ́n ti ń láyà sọ́lọ́hún ó ti di pé eh, big, big brother Nigeria bí wọ́n ti ń pè tí gbogbo ìlú ó máa wo àwọn tó ń ṣe bàjẹ́ tí gbogbo kálukú ó máa wò wọ́n ó sì di pé wọ́n tún fún wọn lẹ́bùn lé tó bá ti di pé ẹ wá ṣe ní gbangba kò sábúrú jọ̀ǹjọ̀ǹ wọn ní wọ́n máa ń mú gbóǹkọ̀rọ̀ ni lẹ́kọ̀ọ́ lórúkọ ọ̀rọ̀ lẹ́tì máa gbóòórùn gbó tẹ́ bá kọjá mẹ́wọ́n náà ìgbóòórùn bí ó dà pé ẹnìkan lóṣò wọ́n máa lóṣò mu ni ṣe pé ìlóṣò yẹn gan náà ó túmọ̀ pé àyọ́mu ni àyọ́fà ni nísìnyí igbó kọ́mọ̀ ju sìgá gan lọ wọ́n ṣẹ́nà rẹ̀ sí olójú báyìí ní ní títì wọ́n ní ọlọ́pàá wo àwọn ọ̀rọ̀ kan wọ́n ń ṣe tí ń mugbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù gbogbo àtàtú kéré jù báyìí lọ nísìnyí wọ́n kálukú ń gbé e ni ní orí ọ̀nà ni níjọ́ tí bàjẹ́ bá ti di táwọn yẹn lè publicize táwọn yẹn lè ṣí platform lórí Facebook ń kó yá ibí yìí ni wọ́n ti ń kọ́ bọ́n ṣe ń yàlè ibí yìí ni wọ́n ti ń kọ́ bọ́n ṣe ń bayé jẹ́ tí ó sì sẹ́ni tí ó dì wọ́n lọ́wọ́ mú mọ́ Málíkì ń sọ bá ti dì bẹ́ẹ̀ wàlá ẹ̀sẹ̀ kúrò fi hà irú ìlú bẹ́ẹ̀ ò lè sá kúrò irú àwùjọ bẹ́ẹ̀ ò lè fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ní bolo ti rí bẹ́ẹ̀ kílẹ̀ rí ó ní ṣe bí Abu Darda sábẹ́ anabi sallallahu alayhi wa sallam ó kúrò ní sham ó fi muawiya lẹ̀ níjọ́ tí muawiya ṣe fàtiwá wípé èèyàn lè fi góòdì ra góòdì tó jura wọn lọ òfin ẹ̀sìn ní pé tẹ́ẹ̀ bá fi góòdì gba góòdì kọ́mọ jura wọn lọ tẹ́ẹ̀ bá fi owó gba owó kọ́rẹ́ǹsì kan náà kọ́mọ jura wọn lọ òun wá ní ẹnìkan ti fi góòdì ṣe àgé ó ti fi góòdì ṣe kọ́ọ̀pù kọ́ọ̀pù yẹn kọ́ọ̀pù góòdì ni. wọ́n á fẹ́ rà pẹ̀lú owó gold ó ní eye tó san gbọ́dọ̀ ju válù gold ti ń bẹ lára kọ́ọ̀pù yẹn lọ nítorí pé kìí ṣe gold nìkan ló ń rà mọ́ wàhálà ń bẹ tẹ́ni tó ṣe sọ gold yẹn di kọ́ọ̀pù ti ṣe ó ti manufacture rẹ̀ manufacturing cost yẹn náà àti effort yẹn ó gbọ́dọ̀ san mọ́ owó gold yẹn lọ́tọ̀ bóun ṣe rò ó nìyẹn pé eléyìí ṣe gold to gold nìkan mọ́ ó ti di gold plus service tóun sanwó rẹ̀ papọ̀ Abu Darda níbà nàbí ṣe kọ́ akọ́hún ó ti torí ẹ̀ ó fìlú yẹn lẹ́ẹ̀kí mi lè gbélú yìí pẹ̀lú rẹ̀ ìlú tó bá ti rí tán ti ń ṣe ìbàjẹ́ tán dẹ̀ legalize ẹ̀ níbẹ̀ kò ṣeé gbé nítorí àlàáfíà rẹ̀ nítorí gbígbàdúrà rẹ̀ nítorí wípé kọ́rọ̀ ọlọ́mọ bá a ṣe nígbà tó sọ wípé má taraka ala dhahriha min dabbatin. walakin yu'akhiruhum ila ajalin musamma. ntọ́lọ́hún ò tí ì fi pa dodo èèyàn rẹ bẹ́ẹ̀ tá a tí ì fi wo tàwọn aláburú pa àwọn ẹni rẹ ní pé yu'akhiruhum ila ajalin musamma mò ń lọ yín lára dìgbà díẹ̀ ni àjálù musamman ni ìgbà tá a ti tá a ti ṣe létò wípé ńlá pa ayé rẹ àjálù musamman nù àbí àjálù musamman ni ìgbà tá a pa lẹ́sẹ̀ wípé kálukú ó parí iṣẹ́ rẹ̀ gbogbo olùrúfin kọ̀ọ̀kan ló ní jọ́ọ̀jì ẹ̀ wípé ayé láti jẹ lágbájá ọmọ lágbájá níyà ká tó jẹ níyà tó bá dijọ́ àlùkìyámà àjálù musamman tiẹ̀ nu ńjọ́ tí o bá kanjú béèrè ìbínú ọlọ́run kọ kanjú kanjú kanjú kanjú kó o tún sọ fọlọ́run pé ìbínú rẹ dà mo fẹ́ kó o bínú sí mi láàárọ̀ ọ̀la tọ́wá yẹn pọ̀ la ní ìyá yẹn a ní fast forward rẹ̀ ká nítorí pé òun request fún àjálù musamman nù ìgbà tá a ti sọ pé àbínú sí ọ ìgbà tá a ti sọ pé jìyà rí ó dé ìjọ yẹn náà lọ́ọ́ gbádùn dàtí jìyà ó fi dé tó sì jó dindi ìlú ni ìgbà tá a ní wọ́n gbádùn mọ́ náà wọ́n gbádùn dé tá a fi bínú sí wọn kẹ̀ká ní a máa ń ti torí ẹ̀ṣẹ̀ mú àwọn èèyàn lógìgì ni a ti payé rẹ̀ tipẹ́ àmọ́ wà láàkì. ìyàn akéròhùn mi lájẹ́lẹ̀ mùsàmá. ọlọ́run ní à ń lọ àwọn èèyàn lára di ìgbà tá a ti ṣe létò yìí ńlá tó pa wọn rẹ́ ńlá bá wọn jà. fàyíṣà já àjálùhùn. nígbà tí bínú ọlọ́run bá wá dé ọlọ́run má bínú sí wa. fàyínà Allaha kana bi ibadihi basira. olúwa ó dá gbogbo àwọn tó jẹ́rú rẹ̀ mọ̀ tí ìbínú bá dé tó bá fẹ́ kálé tó bá fẹ́ kákò yẹn nípa àwọn ẹni ire náà tán gbìyànjú tá a fẹ́ tìtorí àwọn ẹni ibi pa wọ́n pọ̀ báwí a dá wọn mọ̀ pé ní ire ńlágbájá yìí ẹ bó òun ṣe iṣẹ́ sí òun ṣe àmọ́ orí rẹ̀ lọ́lẹ̀ ni òjò lè sọ̀rọ̀ àmọ́ bá ṣe ṣe ìyàtọ̀ tiwọn lẹ́yìn ìbínú tá a bá ti bí sí gbogbo wọn ni wọ́n fi ní ìyàwó Aisha ala anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan ó sun oorun kan ó yà òun bí ń ṣe ń ṣe lójú oorun bí ṣe ń yíra padà lójú oorun pé kì í ṣe báyìí ìgbà tó wá jí jí lòun sallallahu alayhi wa sallam pé kí ló ṣẹlẹ̀ pé lójú oorun tiẹ̀ ara rẹ̀ ò sẹ́tù rárá farabalẹ̀ ló ń jan pata lójú oorun bí anabi ni ti ń lẹ́nu níbàámu pẹ̀lú tóun rí lójú orin kan wọ́n rá àwọn kan tẹ́ ń ṣèrìn àjò lọ sí ilẹ̀ mọ́kà àwọn aṣèrìn àjò náà pọ̀ wọ́n fẹ́ lọ ṣe àbòsí fẹ́nìkan ní mọ́kà ni ẹnìkan lọ sádìlé ọlọ́run wọ́n fẹ́ lọ jàǹbá rẹ̀ níbẹ̀ àmọ́ àwọn ẹni eré kan náà pẹ̀lú wọn bóyá àwọn ń lọ ṣe umra àbáwọn ń lọ ṣe hajj gbogbo wọn jọ gbé fúláìtì ní tó bá ṣe pé fúláìtì ní ọ̀nà tó já sí mọ́kà àfi ṣàpèjúwe gbogbo wọn jọ ń lọ lọ́nà ni àwọn bíbí àkúnyẹ̀ wọ flight Saudi náà ni ẹlòmíì ń lọ ṣe halloween níbi halloween ti wà <laughs> ti wà ń bẹ̀ ní sin sọ wa ẹlòmíì sì gbára mi òmùra lọ́fẹ́ lọ sí so oríṣiríṣi ni ànábì ni mo rí i wípé àwọn kan lọ ṣàbùrú ní mọ́kà àwọn kan wá wà nù wọn àwọn fẹ́ lọ ṣe rere àmọ́ gbogbo wọn pátápátá lọ́lọ́run parẹ́ khusifa bihim olúwa falẹ̀ ya mọ́ wọn lẹ́sẹ̀ẹ́ ìyá Aisha ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé inna tariqa qad yajma'u an-nas ọ̀nà lè dá àwọn èèyàn papọ̀ tẹni rí ọ pàdé nínú mọ́tò pẹ̀lẹ́ níbi ẹnìkan lọ sàṣìyàn ẹnìkan lọ mọ́ṣáláṣí jímọ̀ mọ́tò kan náà sì wọ́n jọwọ́ destination wọn ò sì jọra mission wọn ò jọra anabi ni bẹ́ẹ̀ ni naam fihimul mustabsiru wal majbur ń bẹ́ẹ̀ nu ẹni tó mọ̀ ọ́n mọ̀ pé mò ń lọ ṣàbúrú ni ẹni wọ́n jẹ́ ń páńpẹ́ ṣàkà lọ tí ò tẹ́ lọ́rùn kódà ẹni tó tún jẹ́ aṣèrìnàjò tọ́nà dímọ́ tí ọmọ bíi tí ó gbà òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàbùnú sẹ́bíìl ànábì ní yòhùlákù nà mahlakan wahidan gbogbo wọn ni wọ́n jọ parí papọ̀ ọlọ́mọdé aṣírin ẹ ọlọ́mọdé àárín pẹ̀lẹ́ ní ibi tíbinú ọlọ́run tẹ̀lé ọba àárín pẹ̀lẹ́ ní tíbinú ọlọ́run wá káàkiri yọjọ kọlù yín papọ̀ wọn náà fa atẹ́gùn rẹ̀ símú wàyùsùdàrúnà masọ́ọ̀dìrà ṣàtà àmọ́ tá a bá gbé wọn dìde ń jọ àlùkìyàmọ̀ ìgbé dìde ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ̀bàáfùhùmùlọ́hù tààlà àlàníyàtìhìm àníyàn kálukú láì gbé dìde àmọ́ wọ́n kọ́kọ́ jọ parẹ́ láyé náà torí wọ́n jọ rìn papọ̀ ni ẹjọ́ gbèlú kan náà pẹ̀lú àwọn aláburú ni ẹjọ́ ń gbàdúgbò pẹ̀lú àwọn aláfọ̀ṣẹ ni ẹjọ́ jìyà náà kọ́dà bàbá tiẹ̀ wá ṣèyàtọ̀ yín tó bá dijọ́ àlùkìyàmọ̀ àmọ́ yóò rà ọ́ lára iná tẹ́ ń ṣe yẹn ọ̀rà ọ́ lára láyé láfi gbọ́dọ̀ ṣọ́ ọ̀yàn bá rìn láfi gbọ́dọ̀ ṣọ́ ọ̀yàn bá ṣe láfi gbọ́dọ̀ ṣọ́ àdúgbò gbé kódà gbọ́dọ̀ ṣọ́ ìlú gbé ẹ̀yàn máa ṣẹ̀ṣà láwọn ẹni rí ẹ̀yìn kí wọ́n ìṣẹ́tù bí kan tó wọ́n kó lọ bí kan wọ́n tún wọ́n tún migrate wọ́n tún migrate wọ́n tún migrate anabi ibrahim ṣe bẹ́ẹ̀ alayhi salatu wa salam ó fi ìlú lẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀ ó fi ìlú lẹ̀ anabi musa ṣe bẹ́ẹ̀ ó fi ilé lẹ̀ anabi lutu ṣe bẹ́ẹ̀ ó fi ìlú lẹ̀ àwọn ànábì tí wọ́n máa fi àyè kan lẹ̀ bọ́ àyè mi pọ̀ ní pé ibi ọ̀dà àmọ́ kò ṣeé gbé mọ́ aburú ti pọ̀ jù ń bẹ̀ atẹ́gùn bèé ṣàtẹ́gùn yìí mọ́ ni mọ́ ejì ń tún wábi tí àwọn ẹni rẹ wà nítorí wípé kí n tẹ́ ń ṣe ọmọ bá jákòbá fún ìwọ náà èyí ni ìparí súrátù Fatir tí ọlọ́run fún wa bẹ̀rẹ̀ tọ́lọ́run tó wá fún wa parí adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o ọlọmọṣẹ àgbà lọ́wọ́ wa lẹ́sìn ògbóǹta wíńbẹ tọdà àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá Ọlọ́run jẹ wúlò fún wa gbóǹta wíńbẹ tó kù díẹ̀ káàtó àtọ̀dọ̀ ṣètánì ló ti wá ọlọmọṣẹ àforí rẹ̀ jìn wá ọlọmọṣẹ àforí rẹ̀ jìn wá ọlọmọṣẹ àforí rẹ̀ jìn wá gbogbo ìgbìyànjú tá a ṣe ìtí ládàá bá ń bẹ ń bẹ tá à ń bẹ lọ́n kó fún wa ńlá dáa rẹ̀ kó máa bá àwọn Mudiru Darul Kitabi wa Sunnah ọlọ́mọba gan lẹ́mìí ọlọ́run bá ṣe ṣàlékún dáadáa fún wa Dr. Abdulkadir Salman Juma Ṣọlágbẹrú kẹ́mi wọn gùn sí kálàfin ọba wọn kalẹ̀ kálísì kí wọ́n pọ̀ sí kí wìláyà wọn máa pọ̀ sí àwọn òbí tó bí wa tí wọ́n tọ́ ààrẹ baba Sheikh Daoud alifa ńlá ọlọmọba agun ẹlẹmi àtàwọn mọmọ wa náà gbogbo àwọn tí wọn á dá sí gbèsè ayé wa pẹ̀lú oore kódà ní tó fún wa mọ̀ràn bí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹrìn báyìí ẹ báyìí gbogbo àwọn tí wọn fowó ràn wá lọ́wọ́ gbogbo àwọn tí fàdúrà ràn wá lọ́wọ́ pé àfa yìí ò ní ṣubú gbogbo yín pátápátá ọlọ́mọba san wọ́n lẹ́san lóore àwọn tó ń bẹ láyé nù wọn àwọn tí ò sí láyé mọ́ ọlọ́mọba àfikẹ́rẹ́ àtàánù rẹ̀ rántí gbogbo wọn ọlá ti tóbi ọ gbogbo ẹ̀yin jẹ́mọ́ tẹ́ ń bá wa ká lọ náà gbogbo yín náà la fẹ́ ká dùn àwọ̀ bá a fi àwọn àdúrà táwọn ẹni rè máa ń ṣe tí wọ́n bá parí àwọn nǹkan rè báyìí pàtàkì jùlọ tó bá jẹ́ alukur'an a fi mélòó kan bẹ ọlọ́wọ́n ọba fúnra wa níbẹ̀ gbígbàdúrà wa ọlọ́mọdé olópin ọlọ́mọdé olópin ó ní tí ń dùn kálukú wa lọ́kàn tí ọjọ́ra àwọn tí ń wá gbígbàdúrà arzikì kọlọ́hún ṣínà fún wọn àwọn tí wọ́n ń wá iṣẹ́ àlùbáríkà pé ọlọ́hún iṣẹ́ mọ̀ ń wá iṣẹ́ mọ̀ ń wá ọlọ́hún jogún iṣẹ́ àlùbáríkà fún wọn ká máa ṣe iṣẹ́ àṣedànù iṣẹ́ tí ó ṣínà rè fún wọn ni kọlọ́hún fún wọn àwọn tó ń wọ́ ọmọ lọ́dọ̀ ọlọ́hún àwọn kan ti bí obìnrin wọ́n ń fi ọkùnrin àwọn kan ti bí ọkùnrin wọ́n ń fi obìnrin àwọn kan ò tí ì bí rárá ọlọmọṣà kẹyìn ọlọmọṣà gẹyìn ọlọtí tóbi Ọlọ́run ẹlòmíín wọkọ ẹlòmíín wáyàwó ẹlòmíín fẹ́ kọ́lé parí àkọtì lọkọ ọlọmọṣà àrùn kálukú wa lọ́wọ́ ẹlòmíín fẹ́ san gbèsè ọlọmọṣà bá wa san ọdún tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a ti bá a débi kan tí ó jìnnà yìí ọlọmọṣà jẹ arópin ẹ ààwẹ̀ ní bọ̀ lọ́kàn yẹ ìrora ìrora owó ìrora ìrìnà ìrora ìríṣe ọlọmọṣà bá arọ kálukú lọ́rùn ọlọmọ fi rẹ sọ dúdú wa oníbi tí gbogbo wa bá wà má jẹ́ àṣìrìn má jẹ́ àṣì ẹsẹ̀ gbé àwọn èèyàn wà ní ìdààmú lọ́wọ́lọ́wọ́ báyìí gan nílé ìdààmú insecurity ẹni bá jáde kò mọ̀ kò ní mọ̀ sí wọn wọlé àbí wọn ò ní wọlé ẹni tí ó tún jáde náà owó náà lọ wá lọ kò sówó kò sí security kò sí nǹkan kan ọlọmọṣà bá aṣàánú gbogbo àwọn èèyàn wa ní nàìjíríà gbogbo àwọn tá a ní ń bẹ ọlọ́nkẹ́ wọn ọlọ́run gẹ̀ wọ́n ọlá àti tóbi ọlọ́run gbogbo ìlú tí kálukú wa náà tó wá wà kò sí ìlú tí ò ní challenge rẹ̀ kò sí ìlú tí ò ní ti ń bá wọn fẹ́ràn bẹ̀ ọlọ́run ṣàṣàánú gbogbo wa ẹni tí ń bẹ lẹ́nu iṣẹ́ ọlọ́run má jẹ́ kí a lọ sẹ́yìn mọ gbé wa ga sí mọ ràn wá lọ́wọ́ sí mọ fà wá lọ́wọ́ sókè ẹni tí ń wá ọlọ́run jogún fún ọlá títóbi ọlọ́run àtàánú ọlọ́run ìsìláàmù tó fi kẹwàá yìí má gbà lọ́wọ́ wa ìmọ̀nì tó bùn wá yìí ọlọ́run jẹ́ ó lékún sí i jáwárí mú déwájú ọlọ́run já láti bọ̀ tán rè ọlá títóbi ọlọ́run ọlá àánú ọlọ́run ọlá títóbi ọlọ́run ọlá àánú ọlọ́run mélòó kan la ṣàjọ nínú ẹ̀yin èèyàn tí a rí pé ẹ̀ ń kọ́mẹ̀ntì mo ní ká fàdà mo mọ mú orúkọ yín kalẹ̀ díẹ̀díẹ̀ kò túmọ̀ pé dúdú ẹ̀yin tí ẹ̀ kọ́mẹ́ǹtì lẹ́ni náà àdúrò ní bá yín o ìlú ẹ̀yin tẹ́ ti mọ kọ́mẹ́ǹtì tẹ́lẹ̀ pàtàkì ìlú ẹ̀yin tẹ́ mọ ṣíà rẹ̀ òun ló tiẹ̀ ṣe pàtàkì jù kí ó tún lè dọ́dọ̀ àwọn ẹlòmíì gbogbo yín náà làdúrà ọba ẹ̀yin tẹ̀ ń tẹ láìkì ẹ̀yin tẹ̀ ń tẹ lọ́ọ̀bù gbogbo yín náà ni àánú ọlọ́run ọba bẹ̀rẹ̀ láti rí bàbá wa brother wa Nuru Capitol àti bàbá wa Idris Daoud bàbá wa Ridwanullah Eh, authority e-, èèyàn mi dáadáa nu ọlọ́mọṣà bá ṣàlékún orí rẹ̀ fún gbogbo yín alhaji wa umar farouk bàbá wa mukadam sanusi bàbá wa mustapha ọlálẹ́kan alájà wa àbí alhaji wa sherif afọlábí eh, alájà wa màmá wa dáadáa màmá wa alájà hafsa ọlájùmọ̀kẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa adéníyì adéyẹmí bẹ́ẹ̀ ni màmá wa muslimat monílọ́lá eh, aláàjì wa aládé kàyìndé ò bíbíire àwọn èèyàn wa ń ṣàgámù nù bẹ́ẹ̀ ni alájà wa alhamdulillah ọlálérè àjọ ọmọọṣẹ lecture gbogbo ìgbà ni aláàjì wa ismail asábìyí àti alájà wa sidiqa bámidélé eh, aláàjì wa abálájà wa temi adébáyọ̀ um eh, alhaji wa isiaka ọlágúnjú alájà wa rọfíà alhaji wa sadiq muftaudeen um eh, alhaji wa ustaz ó dà pé ustaz najimudeen àbí gbogbo yín pátápátá tá a tún ríbi dárúkọ àánú ọlọ́run kó bá dúdú yín o oore rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ tó ti ṣe fún yín ọlọ́mọdé ó bàjẹ́ olóbi tí ti mú àsìkò tá a ti mú owó tá a ná yìí ọlọ́mọdé kí amòkun yẹ ọlọmọdé amòkun yẹ kó tún máa kẹ́ wa sí kó tún máa gẹ̀ wá sí kó máa lé wa dé di tó wọn fẹ́ kó tó ṣàánú wa wàlá títóbi ọlọ́run allahumma arhamna bil qur'an wàjálù lana imaman wa nuran wa hudan wa rahma. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم أصلح أحوال المسلمين وارخص أسعارهم وأمنهم في أوطانهم واقض ديونهم وعاف مرضاهم وانصر جيوشهم وأسلم غيابهم وفق أسراهم واشف صدورهم وأذهب غيظ قلوبهم وألف بينهم واجعل في قلوبهم بهم الإيمان والحكمة وثبتهم على ملة رسولك صلى الله عليه وسلم وأوزعهم أن يوفوا بعهدك الذي عاهدتهم عليه آمين وانصرهم على عدوك وعدوهم إلى الحق واجعلنا منهم آمين اللهم اجعلهم آمرين بالمعروف فاعلين به آمين ناهين عن المنكر مجتنبين له محافظين على حدودك قائمين على طاعتك متناصفين متناصحين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد آمين. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم آمين. وبارك على سيدنا محمد آمين. وعلى آل سيدنا محمد آمين. كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد آمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا آمين. وأصلي لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير آمين. واجعل الموت راحة لنا من كل شر آمين. اللهم اجعل خير أمرنا آخره آمين. وخير عملنا خواتمه آمين. وخير أيامنا يوم نلقاك فيه آمين. اللهم طهرنا بالثلج والبرد والماء البارد آمين. اللهم طهر قلوبنا من الخطايا كما طهرت الثوب الأبيض من الدنس آمين. آمين وباعد بيننا وبين ذنوبنا كما بعدت بين المشرق والمغرب آمين اللهم إنا نعوذ بك من قلب لا يخشع آمين ومن نفس لا يشبع آمين ودعاء لا يسمع آمين وعلم لا ينفع آمين اللهم إنا نعوذ بك من هؤلاء الأربع آمين اللهم إنا نسألك عيشة تقية آمين وميتة سوية ومردا غير مخزن آمين اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء آمين وخير النجاح وخير آمين. العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثكل موازيننا وحقق إيماننا وارفع درجتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك الدرجات العلى من الجنة آمين اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك آمين. ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون به علينا وصائب الدنيا آمين. ومتعنا بأسماعنا وبصارنا وقوتنا ما حيتنا اجعل الوارث منا اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم إنا عبيدك وبنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك اللهم إنا نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك علمته أحدا من خلقك واستغفرت به في علم الغيب عندك آمين. أن تجعل القرآن العظيم ربيع قلوبنا آمين. ونور صدورنا آمين. وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا ارزقنا حق تلاوته يا الليل الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عنا آمين اجعله سائقا لنا إلى رضوانك وجنتك اللهم اجعله حجة لنا لا علينا آمين اللهم اجعلنا ممن يحل حلاله ويحرم حرامه ويعمل بمحكمه ويؤمن بمتشابهه ويتلوه حق تلاوته اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم آمين ونسألك من خير ما سألك منه عبدك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون آمين ونعوذ بك من شر ما استعاذ منه عبدك نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون آمين اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم اجعلنا ووالدينا ومشايخنا ومعلمينا ووالديهم والحاضرين جميعا آمين وجميع المسلمين من من عبادك الصالحين والمفلحين المنجين الفائزين البارين الفرحين المسرورين المستبشرين المطمئنين امين الذين لا خوف عليهم ولا هم يحزنون برحمتك يا ارحم الراحمين اللهم صل على سيدنا محمد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 kó gbogbo yín pátápátá náà làfàdúrà ránṣẹ́ sí o bàbá wa aláàjì wa láti US bàbá wa lábẹ́rẹ́ a fi àsìkò yín rántí ẹ̀yin náà àti gbogbo gbìyànjú yín ìkílẹ̀yìn yín lédi káwọn ètò wa yìí dákẹ́ kọ́ mọ́ lọ́ndúdú gba ọlọ́mọṣàbà dúpẹ́ fún yín ọlọ́mọṣàbà gbàdúrà yín alájà wa Jalilat Abdulkareem

ọlọ́run máa sọ pé ó sì máa kì í sú ẹ oore wá kù lọ́dọ̀ rẹ ọlọ́run máa sọ pé ó sì máa. ọlọ́run máa sọ pé ó sì máa ọlọ́run máa sọ pé ó sì máa kì í sú ẹ oore wá kù lọ́dọ̀ rẹ ọlọ́run máa sọ pé ó sì máa. ọlọ́run máa sọ pé ó sì máa ọlọ́run máa sọ pé ó sì máa kì í sú ẹ oore wá kù lọ́dọ̀ rẹ ọlọ́run máa sọ pé ó sì máa. kì í ṣú rẹ ọ̀rọ̀ wá dọ̀wọ́ rẹ o. ọlọ́run máa sọ pé ó sì máa. kì í ṣú rẹ òbí wá dọ̀wọ́ rẹ o. ọlọ́run máa sọ pé ó sì máa. kì í ṣú rẹ ọmọ wá dọ̀wọ́ rẹ. ọlọ́run máa sọ pé ó sì máa. kì í ṣú rẹ aya wá dọ̀wọ́ rẹ o. ọlọ́run máa sọ pé ó sì máa. kì í ṣú tú ẹ oore wá kù lọ́dọ̀ rẹ ọlọ́run má sọ pé ó ṣe mọ́. ọlọ́run má sọ pé ó ṣe mọ́ ọlọ́run má sọ pé ó ṣe mọ́ kì í sú ẹ oore wá kù lọ́dọ̀ rẹ ọlọ́run sọ́kùn sí máa. sọlá tu kó dojú kẹ kó lọ bá Muhammad. sọlá tu kó dojú kẹ kó lọ bá Muhammad. sàlámù kó dojú kẹ kó lọ bá Muhammad. sàlámù kó dojú kẹ kó lọ bá Muhammad. àná ti dára òní ọ̀bàjẹ́ jẹ́ mọ́fọ́lá bá wa nu jẹ́. àná ti dára òní yóò bàjẹ́ mọ́fọ́lá bá wa nu jẹ́. àná ti dára òní ò bàjẹ́ mọ́fọ́lá bàwà nù jẹ́. àná ti dára òní ò bàjẹ́ mọ́fọ́lá bàwà nù jẹ́. àná ti dára òní ò bàjẹ́ mọ́fọ́lá bàwà nù jẹ́. àná ti dára òní ò bàjẹ́ má fọlá bà wá nú jẹ́. tahiyyatan wa salaman tahiyyatan wa salata wa tẹ̀yìn kó lálìjànà o. tahiyyatan wa salaman. wa tẹ̀yìn kó lálìjànà o. tahiyyatan wa salaman. àwọn ọmọ wa fún wọn lálùbáríkà o. tahiyyatan wa salaman. àwọn aya wa fún wọn lálùbáríkà àlùbáríkà o. tẹ̀híyàtà wà sálámà. wọ́n ti ń kọ́ṣẹ́ fún alálùbáríkà. tẹ̀híyàtà wà sálámà. ẹni tí ń kéwú fún alálùbáríkà. tẹ̀híyàtà wà sálámà. ẹni tí ń kàwé fún alálùbáríkà o. tẹ̀híyàtà wà bọ́rọ̀ bá dàrú ọlọ́run ni ẹ تهية وسلاما اللهم أدي ثواب ما قرأناه آمين ونور ما تلوناه عدد ما ذكرناه هدية واصلة ورحمة نازلة إلى روح سيدنا مولانا محمد آمين إلى روح آبائنا وأمهاتنا أجدادنا جداتنا محبينا مشايخنا مشايخ مشايخنا ولمن كان له حق علينا من المسلمين والمسلمات الأحياء منهم والأموات سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين